الله wa salatu على رسول الله وعلى آله وأصحابه أجمعين. wa ashabihi ajma'in lẹ́yìn tó yàtọ̀ yẹ ká báàbò mi fúnra wa àwọn mẹ́tẹ́lá kọ̀ọ̀kan mọ́ tó tún rọ̀ mọ́ yẹ kí a tún mọ̀ nípa ọ̀rọ̀ omi. ó ní alómi tí a nídi omi gbóná a nídi omi gbóná bí a wá fẹ́ wọ́mù omi yẹn ṣùgbọ́n kára rẹ̀ fi wọ́mù nǹkan ẹ̀gbin ni ni tí yẹn lè fi omi ẹ́ lápẹ̀jú ẹ̀yẹ nínú tí ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wa yọ tó bá yọ wá dàbí tẹ́lẹ̀bí dáná lọ́mọ̀ bó sí mẹ́ ẹ̀sùnkọ́ ẹlẹ́dẹ̀ lè lè débẹ̀ ẹwà fún mi ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ gbomi kẹka nínú àti tó dàbí pẹ̀tùrù ẹ̀sẹ̀gbẹ̀ yìí tí lómi alẹ́ lò ẹ́ ẹ̀ tó tẹ̀wọ̀n náà nípa alẹ́ lò torí pé ẹ̀ẹ́dá ẹ̀gbẹ́ sínú omi náà nínú ẹ̀kọ́ tẹ́sìn kọ́ bá jí láàárọ̀ ká tó fọwọ́ wa sí nǹkan kan ká fọwọ́ wa lẹ́mẹ̀ta ká kọ́ fọwọ́ wa lẹ́mẹ̀ta ìkọlù tó tó ọmọ ibi tí ọwọ́ rẹ̀ sọ sí jẹ́mẹ́ta ọ̀nà àdéṣì ẹnìkan wá jí òfò ọ̀lẹ́mẹ̀ta omi ta gbélòkàn tọwọ́ bọ̀ ni omi ẹ̀ẹ́dẹ̀gbìn àbí òdẹ̀gbìn ètò lékè náà ni pé tẹ́ni yẹn ṣe ò dáa ṣùgbọ́n omi yẹn omi tó mọ́ náà ṣe ni náà bákan náà pẹ́ kẹ́ríkà ní àtúhù tí mo pé omi àlòkù àbí omi àmókù a ní omi téèyàn mú kù omi téèyàn dé gíní tó mú kù tá a lè lò àwọn ẹni tó mú omi yẹn a lómi kan ìyá Fátímà ló lò omi kejì ìyá mákẹ́lì olódógíní olómokù sáà lè múrú omi àbálẹ́bí ṣàlùwàlá ìwòlá lè múnú méjì ìwòlá lè mú omi àmukù ìyá mákẹ́lì àti omi àmukù ìyá fátímà èwo ló mọ́ ìtí mùsùlùmí lòkùn yẹn kò sí èméjì ń bẹ́ẹ̀ tí kèfèrí yẹn náà ń kọ́ alàlèlò torí wípé tàbá ní kèfèrí ẹlẹ́gbẹ̀ ni ẹgbẹ́ yẹn ò so mọ́ lára físíkálì kìí sí bẹ́ẹ̀ láti mú ẹgbẹ́ nítorí pé ọmọnìyàn ọlọ́run pọ́ ọmọnìyàn lé kìí sẹ́gbẹ́ ní físíkálì tí yẹn bá lómi kù àbí abọ́ olólòkùn kó àkọjá bọ́ kèfèrí wọn láti ta báwọn pé wọ́n fi máa ń jẹ nǹkan yìí haramu lókù wọ́n fi máa ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀hẹ́n àbí gbátọ́ fi mu ṣùgbọ́n gbátọ́ náà fi ń jẹ nọ́mà ẹ̀rí kèfèrí mi yóò máa ṣe nǹkan yóò gbóúnjẹ fún yín àbí ó jẹ́ ẹni tí ń ṣe haidọ̀ ńkọ́ ó wá mi mú kù ẹni ẹ̀nà ẹsẹ̀ gbé torí pé ní ìyàwó Aisha ọdí aláàníhá ẹni àná àkáná tashrabu minal ina wáyà haid ìyàwó Aisha pẹ́bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọ́n á mú mi fàyà kúrò lọ́sọ́lọ́m ànábí ó wà tún mú kọ́ọ̀pù yẹn àbí omi tán mú kù yẹn fàyádọ̀ òfà hù aláàmọ́dé fi hà kódà bí tánàbí ma ń ṣe dẹ́ níbi ibi tí yàwó Aisha gbẹnu fi yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ tàbí bí ó ṣe kíni náà ti mú omi ẹ̀ láti só ìfẹ́ àti láti só pé léyìí o kìí fẹ́gbẹ́ àwọn amọ̀yé ní mùsùlùmí láti gbọ́sẹ̀ abọ́ kó mọ̀fọ́ kan abọ́ àwọn àbíbáwò ẹ́ àbí kọ́ọ̀pù tó bá ti mú mi àwọn onígbé mọ́ torí pé ń ṣe idol àwọn ilẹ̀ yẹ̀wúdí àfẹ́nà fọ́rọ́ náà máa ń ṣe yẹn ànábì ní ẹ̀yìn ẹ̀ nídìí kẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ torí pé ẹni yẹn gbọ́ ara rẹ̀ kọ́ lómi ń ṣe idol ìtòmọ́ ni tẹ́ni tó ń ṣe idol bá ti lómi ó mú mi kú ní kò sí kankan tí ó somi omi ò di ẹ̀gbin. bákan náà a ní ẹran tá a máa ń jẹ ẹran rẹ̀ ẹran tá a lè jẹ bí adìẹ bí ẹran mẹ́ẹ̀ àbí bí màálù ẹ máa gbọ́n tí ń sọ o màálù wa mú mu kù ń sìn àbẹ́ran tẹ́ ń sìn nílé ẹran mẹ́yìn ó mú mu kù tẹ́lẹ̀ mú mi àbí tẹ́lẹ̀ fi ṣàlùwàlá ẹ́ tálẹ̀ fi lórí bẹ́ẹ̀ ṣàlùwàlá a fi ṣe o tẹ̀lé tí ń jẹ́ fíkì nínú àmì tẹ́lẹ̀ mi ò mú lé pé àkórí bẹ́ẹ̀ kò sí tó takò nẹ́ẹ̀tì tẹ́ran yín bá mú mi kù ẹ lè mú tẹ́ran yín bá mú mi kù ẹ lè fi ṣàlùwàlá ẹ fi wẹ̀ jánábà àlìmọ́ ìbùnú mú ń bèrè àwọn sọ pé ní ajímọ̀ alùlẹ̀ ìlú ẹnu àwọn àfọ́ onímọ̀ kò ala ana súrọ̀ ma ukira lahmuhu yajuzu shurbuhu walwudu ubi ẹran àfọ́ni wọn kó mọ̀ kó ó kò lórí pé ẹran tá a bá ti lè jẹ in tó bá ti mú kú kò sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ irúgbẹ́ ìlú ká àwọn fún mi lè má fẹ́ lò ṣùgbọ́n ẹ̀yin pé kò wù mí lò kìí ṣe ẹ̀gbin ani wazalika liana lu'aba ma'kuli lahmi mutawallidu min lahmi ta'ir an so ri pé ta lè má bẹ̀rù fún náà ni ito ẹran yẹn àwọn ni gbogbo ẹran tí a bá ti lè jẹ ìtọ̀ rẹ̀ kì í ṣe gbin ó ti ó ti ó ti fi tọ́ sí omi tẹ́ran ti mu ẹ̀dá pẹ̀lú ọ̀dánù tẹ́ bá lómi mi wọ́n tẹ́ bá lómi mi jù yẹn lọ́ńkọ́ òun náà ló kù tẹ́ lò kì í ṣe gbin òun tí ẹran àbádìẹ kí ní àtúmọ̀túmọ̀ ń jẹ àbí màálù tó bá ti mú kìí sẹ̀gbìn bákan náà wọ́n ní súrù lèṣìmẹ́rù ahìlì kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́nkì kò dọ́nkì láwùjọ tí wá ń bìí ó pọ̀ láwọn ilẹ̀ lárúbáwá wọ́n ní tó náà bá tẹnubọ̀ ńkọ́ dọ́ǹkì à lè jẹ òun ṣùgbọ́n tó bá tẹnubọ̀ ńkọ́ èyí tó fẹ́ lékè lọ́rùn àfáàní pé òun ní iṣẹ́ ìgbé ẹni torí pé àmọ́ ń gùn káìpẹ́ ìgbé nígbà tí fara yí ara rẹ̀ ó yẹ kó mọ jẹ́ ẹ̀gbé. náà sùúrù kẹ́líbù alìkìnsír àmukù ajá àbí tájá ti tẹnubọ̀ àti ẹlẹ́dẹ̀ nínú ìdájọ́ tiwọn ẹni ọ̀rọ̀ tí òkú méjì ni ẹnu àfá kò pé ìtajà bá ti tẹnu bọ̀ ẹ̀gbin ni ìtẹ́lẹ́dẹ̀ bá ti tẹnu bọ̀ ẹ̀gbin ni kódà tájá bá tẹnu gbogbo àwa ìtànàbí sọ ni pé àáfọ́ lẹ́ẹ̀méje inú ẹ̀méje yẹn àkọ́kọ́ àwa fi yẹ̀pẹ̀ sí kọ́dà ẹgbẹ́ fàájì wọ́n ní láàlẹ́ mú nǹkan mìí kó rọ́pò yẹ̀pẹ̀ aláàlébù tó pé tó rọ́bù lànẹ́bí pé ẹlùmí sọ pé à ẹ̀pẹ́ láyé ànẹ́bí kò sàn kẹ́míkà yẹn kẹ́míkà bá ti fi kẹ́míkà sẹ́nu ajá gbogbo aburú tó wà ń bẹ̀rẹ̀ àti ìfọ̀ dànù ó bá wọ ẹ̀kọ́ padà lo kẹ́míkà ṣùgbọ́n àkọ́kọ́ yẹn o ọ́ fi yẹ̀pẹ̀ sí ọ̀bá ara bó yẹn wá mílíọ̀n ọ̀bá ara two two mílíọ̀n bẹ́sẹ̀ mọ́ mọ́ ẹnu ajá òun nìyẹn wọ́n ní ajá wo ni ó ń sọ ẹ̀ pé ni pé mùsùlùmí èsìn ajá ìtò lè mú ẹ̀sìn ajá ni ajá méjì náà ní ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ tá a lè fi dẹdẹ tó bá ti dẹ̀ nǹkan tí ó jùlẹ̀ tí ó pa nítorí tiwa àti ajá tí a fi ń sọ nǹkan àti tírẹ́nì tẹ́fẹ́ yóò dólé mọ̀ psychological rẹ̀ ilé rẹ̀ jalè ni. ẹni méjèèjì ẹ náà sí o ẹni tó bá tún sí yóò ní ibi tí yóò wà lọ́tọ̀ ní kò gbọ́dọ̀ máa dúró tí gbọ́dọ̀ fara kan bí ní pé yóò tẹnu bọ àbò oúnjẹ rẹ̀ ayọ̀ hmm? wa ń kọ́ tó ń bá tẹnu bọ̀ sáfọ̀ bí èkó ti di ẹgbin náà olóńgbò ńkọ́ ẹ̀pá ìjọ olóńgbò náà ètò olóńgbò bá fẹnu bọ̀ nítorí ilẹ̀ náà ni pé òun ní ìṣẹ́gbin àníbà Muhammad sallallahu alaihi wa sallam ń bí pa ọ̀rọ̀ olóńgbò tó tẹnu bọ̀ ni iná alẹ́ náà inú àwọn ẹranko tí máa ń tọ̀ wá fún yìí lẹ́rìí pé lóńgbò mọ́tí ìgbà kó tọ̀ wá fún yìí yóò máa rí káàkiri yóò máa fara nù yín nígbà pé ẹ̀yẹ́ tí ń tọ̀ wá fún kábà yẹn. wọ́n ká pé ẹ̀gbìn ni ayé gbogbo àti bàtí fara nù àti ìgbà mi yóò mọ̀ fẹ́ nù yẹn ayé kó ti fẹ̀gbìn yóò wánú àtún lọ bá sọ ẹ̀gbìn ti wá mẹ́ ó tún dé olóńgbò tún dé ó tún dé lẹ́ẹ̀kejì ẹ̀mí rà mọ̀ sọ pé ẹ̀gbìn yìí wá lára olóńgbò dẹ̀ ń tẹ́ bá ń sè òun ní jìnà sí yóò mọ̀ ni ṣe kíni kì í náà mo lérò pé à ń dè bó láti a máa mú àwọn ẹ̀gbin oríṣiríṣi ẹ̀gbin ló wà a ní ànàjáfà tó kọ̀kùnmí yà pé látara ń tó ló sọ dẹ̀ gbé ohun gẹ́gẹ́ ẹsẹ̀ gbé aṣọ wa ń ṣe ẹsẹ̀ gbé ìlẹ́lẹ̀ táìsì wa rọ́dù wa kì í ṣẹ̀ gbé àbí àyà tí nǹkan bá wá dà sí lẹ́gbẹ̀ẹ́ bóyá ọmọ tọ̀ sí ìgbà ló di kíni ẹ̀gbìn ìyẹn lápẹ́ ní ẹja sọ́tọ̀ níyà àwọn kankan wà nǹkan dà sí kò dà sí o kí làwọn látìlẹ̀ ẹ̀gbìn ni wọ́n àyà ẹ̀gbìn ni wọ́n wọ́n ní bóò láti mọ́ máwọn ẹgbẹ́ yìí àkọ́kọ́ ó ní ìtọ̀ ọmọ ènìyàn àti gbẹ́ ọmọ ènìyàn ẹgbẹ́ yìí ń confam bóò láti mọ́ mọ́ wọn wọ́n ní bill goodley àfọ̀bẹ̀ ni táàfi mọ́ ẹgbẹ́ yẹn kúrò ní níbẹ̀ káyí pé ọmọ kékeré wá ní ń kọ́ àlàyé wà lórí eléyìí ọmọ kékeré tá ṣẹ̀ṣẹ̀ bí lọ́kùnrin ṣé ká fún lọ́yẹ̀ ni kò tẹ̀ tí ìmọ̀ jẹun ìgbàmọ̀ ni ẹ̀mọ́ fatasílẹ̀ ń bí ẹ̀dẹ̀ bá fi ti gbẹ yóò kígbe kò tí ìmọ̀ tán pè lóúnjẹ bí oṣù méjì oṣù mẹ́ta kíró ọmọ ọkùnrin bẹ́ẹ̀ bá tọ̀ sí wa lára kò ní ìdí ká ẹni ká mú mi ká fi wọn báyìí. àti ṣe kí ni àti fọ́ọ̀nù ọmọ obìnrin ń kọ́ kọ́lá wọ́n jẹ́ pé lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ alíkọ̀ yìí nìyẹn bí tó máa ti tọ̀síwá lára àríkìní àfọ̀tò ọmọkùnrin náà tó ní bá tó máa ń dóúnjẹ mọ̀ díẹ̀ díẹ̀ tó tó lọ bí oṣù mélòó àmọ̀ríkìní àmọ̀fọ̀tì ẹ̀ náà eléyìí ó ní òfin tí ó di bá a ṣe máa ń fọ ẹ̀gbin tó ìtọ̀ yẹn ẹ̀gbin ni ìtọ̀ ajá ìgbẹ́ ajá ẹ̀gbin ni ìtọ̀ olóńgbò ìgbẹ́ olóńgbò ẹ̀gbin ni fàyíntù tẹ́gbọ́ bẹ́ẹ̀ ìtọ̀ ẹran mẹ́ ìgbẹ́ ẹran ìgbẹ́ màálù tí àwọn màálù tán sí sẹ́yẹ ẹ̀ ló mọ̀ lọ́lọ́ tó fẹ̀dẹ̀ kó gbẹ màálù ìgbẹ́ adìẹ gbogbo àwọn ẹ̀wọ̀n ẹ̀ tẹ̀gbin ẹgbẹ́ bí kí púpọ̀ yóò yẹ kéèyàn mọ̀ ẹ́ ọ̀tún yàtọ̀ sósì ìgbẹ́ adìẹ ìgbẹ́ gíní ìgbẹ́ ẹran ètò ẹran ìgbẹ́ màálù ẹ̀rí pé ní òkè ọmọ fìtọ̀ màálù ìgbẹ́ màálù ilé ọlọ́wọ́ ẹ̀gbọ́n bá àbí ọmọ fi ra nítorí ẹ̀ láti mú tọ̀rà nǹkan mi káyipẹ́ gbin ni ànímọ́ mú pa bẹ́ẹ̀ fi ṣe wòsàn ẹ̀rí kọ́ídà tó wà rà pírípítù tó wà rà ni pé gbogbo ẹran tábà ti gbogbo ẹran bá ti lè jẹ ìtọ̀ rẹ̀ ìgbẹ́ rẹ̀ kéékèèké ní iṣẹ́ ìgbé èèyàn kan wá ń bọ̀ mọ́ṣáláṣí sí wọ́n bá bẹ̀rẹ̀ fún gbẹ̀mọ̀ lù wọ́n tó máa dé mọ́ṣáláṣí wọ́n sáré lọ sínú ó ti débẹ̀ ó ti pẹ́ ti gbé nínú ọmọ tí ń kírun lọ wọ́n sáré jọ ìrún ká ní bá ní kí wọ́n ṣe òní bá ńlá bí wọ́n ti fẹ́ kírun tán tó nírun àbí onírun onírun ok ìgbé adìẹ yẹn la ó wá lọ fọ́ọ̀lù kí ló ṣe yẹn

náà bákan náà ọ̀nà tá a fi mọ̀ gbà mọ́ ẹ̀gbìn ìkẹlẹ̀ aṣọ ẹ̀ka ẹ̀sẹ̀ ìtọ̀ àtìgbẹ́ ni àáfọ̀bẹ̀ àbí ààyè yẹn wọ́n ní ká gbà yẹn wá dàrú mọ́ èèyàn lójú ńkọ́ ọ̀nà pé tó wà lára aṣọ yẹn ọ̀sìn mọ́bi tó wà mọ́ rárá ọba mọ́bẹ̀ ọ̀fọ̀ gbogbo ẹ̀ ní kì í sáyẹn ẹnìkan mọ́ àbí tó ọba tìráyè fọ́mẹ́ ọlọ́mọ aṣọ míì ọ̀dọ́ pé èèyàn máa yẹ̀bi tó wà èèyàn fà yẹn nìkan kódà kó mọ́ sí ìgbẹ́ kó tutù wà á máa ṣe kí ni lọ ó lè fi kírun. nam bákan náà báyìí tó máa mọ́ níta tó máa mọ́ ni bàtà tá ń wọ̀ bàtà tá ń wọ̀ bóòlù àti máa mọ́ ẹ̀gbin tiẹ̀ ẹni tẹ̀síìrù náà á ní yàkúnù bìdálkì fìlárùsì tí ẹ̀gbin bá wà lára bàtà wa àákàn fi gbolẹ̀ ni kò ní ìdíkọ́ lọ yọ ọṣẹ àti ipoti tó gbé àrẹ́wọ̀n sọ́lá sọ pé ní ìzà wáta àdúkùnbìnà àlẹ́ ilẹ̀ azá tí ẹni kọ̀ọ̀kan bá fi bàtà rẹ̀ tẹ́ ẹ̀gbin fa iná tòrọ́bà láòtọ̀ hóòrù yẹ̀pẹ̀ ni ó máa jẹ́ ìmọ́ra fún ẹ̀tún mọ̀ nǹkan bẹ̀rù yẹ̀pẹ̀ ìyẹn ló bàtà ẹ̀kọ́ níbi bàtà kírun nígbà tó yẹn làwọn ìbá yẹn bàtà lẹ̀ àwọn sàábà àlè tó wọn àwọn èèyàn dáadáa ni tágbọ̀rọ̀ wọn mẹ́nu àtẹ́lù wọn tẹ́gbà níbi tẹ́ yẹ́ bàtà ẹ̀mẹ́tẹ́ sàbí náà ṣe ní ìkàlùkún ẹgbẹ́ ìbọ́ bàtà rẹ̀ ní lórí irun tí wọ́n pẹ́ tánà ìbá ti ṣe pápápá ó yá ní fánà àti òkè bóyá òfin mi ti tún dé pé àgbọ́dọ̀ fi bàtà kírun mọ́ sábà ti pánẹ́bí ṣe báyìí òfin yà náà ṣe lọ ànẹ́bí wa ní àgbà tí ń kírun lọ ọlọ́run jẹ́ kó yé mi pé ọlọ́run ní tíjú sọ fún mi pé ẹ̀gbín wà lábẹ́ bàtà yẹn mo fi bọ́lẹ̀ ànẹ́bí ní tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ kírun tó fẹ́ fi bàtà kírun kówó sàlẹ̀ rẹ̀ o tó bá rẹ́gbẹ̀ẹ́ mẹ́kọ́ lé kí ni olùgbòlẹ̀ tó bá ti gbólẹ̀ gbólẹ̀ dáadáa tó bá rí tútù mẹ́ bó láti lè tútù yẹn ẹ̀kọ́ bá tẹ̀lómi dàbí ẹ̀tẹ́ ó dàbí ẹ̀ sáyà ní tẹ́ pé kò smúùtù ẹ̀wọ̀n orí bàtà láwọn bó láti wá ṣe ṣètò ní mọ́tò mọ́ká iná ni ó sì tutù ẹni kò sí tó kẹ̀yìn mọ́tò bá ti gbólẹ̀ tọ́lẹ́ lómi kẹ́kẹ́ fi gbólẹ̀ tó jẹ́ tó mú ọṣẹ́ kí n kú sí kíní ìfọ̀nì ẹ̀sìn rọrùn tó bá ti fi gbólẹ̀ dáadáa fi gbólẹ̀ gbólẹ̀ tó bá rẹ̀ mímú ẹni tó bá rẹ̀ jọmọ ẹ̀kọ́ ní kan fi gbólẹ̀ ṣókí ni pé bá a ṣe mọ mọ́ bá ta àǹtí ẹ̀ kò ní ìdí káàbù káàbù kíní káàbù gbólẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀sábímọ́ bá mọ́ ẹ̀gbẹ́ ẹ má dé o ó ní àwa obìnrin tásọwá máa ń wọ́lẹ̀ lẹ́ni tásọwá máa ń kẹlẹ̀ tẹ́lẹ̀mí tí òfin ìdòjábùnú àbẹ́lùmí tí jábọ̀ yẹn gidi kọ́sí ìbí afọ ọkùnrin tó lọ kí fífífí ó yẹ kó kẹlẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ni àmẹ́bìnrin káfọ́ obìnrin kẹlẹ̀ ni opposite láàrin láwùjọ lé ní afọbìnrin ń fò sókè sí afọkùnrin ṣe gíní wọ́n ọkùnrin tẹ́ sòkòtò mẹ́lẹ̀ ọlọ́run kó ṣàánú wa a ní bó náà ni ó mọ̀ ẹmọ́ tiẹ̀ náà a ní umu Ibrahim bin Abdurrahman bin Awfi a ní ẹrú kan tó jẹ́ ẹrú lóbìnrin fún Ibrahim ọmọ Abdurrahman bin Awfi ní àná àfáà láti Ummu Salama zawja Nabi sallam ẹnu bìyẹn ló lọ bí ìyá wa Ummu Salama tó jẹ́ ìyàwó Ànábì kọ́lá nínú muratu òfìlù dẹ́ìlì èmi jẹ́ obìnrin kan tí aṣọ mi mọ́ tó gùn gan tó wọn kanlẹ̀ lẹ́yìn wà á mú sí fìlìmọ̀ kánìl kọ́sìrì kí n bá rìn ẹ̀mọ̀ ìrìn ibi tó mọ́ ẹ̀gbòmíbẹ̀ tí ó dọ̀tí àkọ́lá tó Ummu Salama Ummu Salama kọ́lá ọ̀sọ̀tọ́lá Ummu Salama ní jẹ́ nsọ tá tó bá rí ibi tó dọ̀tí kí ni yóò mọ ibi tó bá padà tó mọ́ lẹ́yìn ìgbà yẹn tó bá ti tó bá ti rìn lẹ́yìn àti pé nínú tó wà ní lórí ilẹ̀ ẹlẹ̀ débi tó mọ́ ló pọ̀ jù ní àríwí ìdọ̀tí ẹ sọ̀rọ̀ tẹ́ ń lọ ń tà ń ibi tẹ́ mọ̀ kàn ibi tó dọ̀tí ni àbí ibi tó mọ́ pé tíbi kan tó bá tiẹ̀ jẹ́ pé dọ̀tí yẹn wà ń bẹ̀ ibi tó mọ́ yóò padà fọ́ mọ́ òfin tó de ìjáàbò wa náà ni pé kò gbọdọ̀ wà lókè èso òfin at the same time fún ibi tó múlẹ̀ nìkan tó bá jẹ́ lẹ́yìn ìgbà tó ti kanlẹ̀ fẹ́ wádà bí àwọn tẹ́ ń wa sọ wedding gown ó tún wá ń ṣe kúrúkúrú tẹ̀lé ọ̀hún tí ó bá ti kanlẹ̀ ìyẹn lànà ìrọ̀kẹ́ láàyè ìsìnkú tó bá ti kanlẹ̀ yẹn ẹmọ́ tó gbó wá fẹ̀ lọ sí tó rẹ̀ pé tó bá ti ẹ̀kẹ́ bí tí ó fi ṣe bá kò ní pọ̀ tí ó fi ṣe dé pé ibi tí ó mọ́ ìyókò ṣe kí ni yóò mọ̀ ẹ̀fọ́ mọ́ tòun eléyìí ni nínú ọ̀nà tí a fi mọ ẹni tó dọ̀tí ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀sí ìrò àrùn pàlfìrọ́ṣì káìpẹ́ lẹ́ẹ̀lẹ̀ la fẹ́ mọ́ ń kọ́ ilẹ̀ẹ̀lẹ̀ gẹ́gẹ́ ilé ìsásọmọ́ kìí fara wa ilẹ̀ẹ̀lẹ̀ ni kìí fi bàtà wa ilẹ̀ẹ̀lẹ̀ àbí fìrọ́ṣì ibi ìtẹ́ bóyá bí ta fẹ́ sùn àbí bí kan náà àbí lórí rọ́ọ̀gì wa lẹ́gbẹ́ta sí kí ló ń tẹ́ yẹpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwùlẹ̀ lẹ́bẹ̀ẹ́ kárí bá kó ẹ̀gbìn yẹn kúrò ní àyíbáwò kódà kó jẹ́ lẹ́yẹ pẹ̀ ẹ̀gbẹ́ lè àti fitáìsì sí ibòmíta fi rọ́gì ilẹ̀ yẹ pẹ̀ sọ́bà tọ̀ sí kíláàsì àbígbé wa mẹ́ sáwù lẹ́lẹ̀bẹ̀ rí àbọ̀ ẹ̀ lọ́mọ́kọ́ wá gbogbo yẹ mẹ́mẹ́ fúró ńláyà nẹ́bí arákùnrin kan lárúbáwá oko lọ́dẹ̀ dé àníwà sọ ìrà arákùnrin irú àdúrà wo ló wá ṣe àkọ́dé fàhájárta wá fẹ́ ìkẹ́ ọlọ́run tó fẹ́ ni wọ́n ti sọ di tó náró yìí sọ pé kọ́lọ̀ ń kẹ́ gbogbo wa ẹni kò fẹ́ kí arákùnrin rẹ̀ lọ tọ̀ sí ẹgbẹ́ kẹnu mọ́ṣáláṣí ni ní sábẹ́ bá ní kálukú ti dé sí irú wo ni ẹ tọ́ sí mọ́ṣáláṣí báwo ẹni tó fẹ́ mọ́ ìlú ẹni tí sọ̀rọ̀ sí àníbà ni ẹ̀fẹ́ ilẹ̀ sáfilẹ̀ jó tọ̀tàn wọ́n tó wá tọ̀tà lẹ́bí wa lọ èyí tó kọ́lọ̀ mọ́ṣáláṣí níbi ẹ̀yìn tọ̀ síbẹ̀ lágbọ́ ọjẹ́ lárúbá oko tó mọ̀ ń pàdé ní o wọ́n tọ̀ síbẹ̀ mọ́ kò dá o àwọn ẹ̀sìn lọ́n bẹ̀rẹ̀ àní àní ẹ lọ mú omi ẹ̀kàn dá sí àyèbí tó tọ̀ sí kódà kó jẹ́ pé ilẹ̀ yẹ̀pẹ̀ tí yóò ti fa ìtọ̀ mú tẹ́ bá ti dàmí náà síbẹ̀ ńkọ́ ó ti fomi náà mú kò ní ìdíkẹ́ ó gbogbo yẹ̀pẹ̀ bẹ̀ ìyẹn tó bá ààyè kan

odidi tó mọ́ láì ṣe kí láì dáni sí ààyè sábà fílẹ̀ ó lè padà di tó mọ́ láì dáni sí ọ̀tọ́lá pé mọ́jẹ̀ rẹ̀ tọ́ sí àbẹ́dẹ̀ ìyàgbẹ́sí tó tutù yẹn làáfẹ́ lò kálíbà wà tẹ̀ fún bẹ́ẹ̀ ọ̀gbọ́n ààyè kan tí ẹ̀gbẹ́ wà mọ́yẹ́ tọ̀ síbẹ̀ ni tó wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó rùn ti pa àbíkó jẹ́ àárín pa ẹmọ̀rọ̀ òjò tó mọ́rọ̀ sí tí ó rọ̀ tí agbára ó sẹ̀yẹ òjògán ti ju tí omi tẹ́dà sí lọ mọ́kúrú mẹ́ múrọ̀ mọ́kẹ́ tó tó sí bí ní ìjàrún tó jò ti rọ́njẹ́ ní àtijẹ́ta ibẹ̀ ti dé kíní ó ti di tó mọ́ àbójó rọ̀ òun wá mú tẹ̀lera wọn láwọn ọjọ́ kan ó ti di tí ó mọ́ ebi ni àádùn sí ìṣàlá àmọ̀kọ̀ sí nígbà mi ọlọ́nkọ́ ṣe rọrùn fún wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين